Ògo Ìgbàlà náà lẹ ṣì wà ah, ah, ẹ̀yin aráalé ó dá mi lójú pé ẹ ń tẹ̀lé bàbá wa bí wọ́n ṣe ń bá wa sọ̀rọ̀ bá a ṣe ń fi ọ̀rọ̀ ta fi ń jomi tó rọrọ̀ pàápàá nínú ọ̀rọ̀ wọn gan mò ń kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi àwa náà adẹ̀ ń kọ́ ẹ̀kọ́ lóríṣiríṣi bàbá wa pàápàá wọ́n sì wà níkàlẹ̀ pẹ̀lú wa ẹ kú kalẹ̀ bàbá wa. ẹ ṣeun gan gbogbo aráalé. ẹ ẹ àwọn aráalé wọn ń kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ yín léni lẹ́ẹ̀kọ́ kó tó di mo lọ sílé agbára mo ń béèrè pé àwọn òjòjúkọ wo lẹ ti bá pàdé láti bí ọdún méje tẹ́ ẹ ti jẹ́ ò sí ìpè. ìdojúkọ alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ mm. wípé tí mo ní òun ni pé mo kọ́kọ́ wò pé báwo ni mo ṣe fẹ́ máa jẹun nígbà tí olúwa ní kí n lọ ṣiṣẹ́ ọ̀lẹ torí pé iṣẹ́ ọ̀lẹ lèmi pe iṣẹ́ olúwa tó mo wá gba orí òkè lọ mo fẹ́ lọ béèrè lọ́wọ́ ọlọ́run tó sọ mm. pé kí n fi gbogbo nǹkan tí mò ń ṣe lẹ̀ kí n má tó jẹ́ kí n ya odi fún ọdún mẹ́ta mo wá gba orí òkè lọ níbẹ̀ ni olúwa ti jẹ́rìí ara ẹ̀ ọ̀nà olóbi jẹ́rìí ara ẹ̀ ǹjẹ́ mọ̀ pé mo fẹ́ lo ọjọ́ méje ìyẹn ọ̀sẹ̀ kan lórí òkè hmm. mo lo ọjọ́ méjì péré bí wọ́n ṣe pè mí nìyẹn fún mi bá ríngì iṣẹ́ tí mo ti ń wá láti nǹkan bíi tí ò ti ń ṣe five years ago hmm. iṣẹ́ ìjọba wọ́n bá pè mí ẹni ẹ bá ní is this Bámidélé Olúṣẹ́gun wọ́n ní yes wọ́n ní we are calling from Ifakọ̀jà ìlókun Ifakọ̀jà ìlókun fún wọn what èyí ṣé ni mo jẹ́ ti gbàgbé hmm. bọ́ọ̀yẹ ní kí n rìzúùmù lọ́la kí n wá gba appointment letter nìyẹn hmm. ah, tí olúwadé tí mo dẹ̀ sọ pé mi ìfẹ́ iṣẹ́ mọ́ ẹ wo immediately bí mo gba kọ́ yẹn tán mo kàn gbóhùn torí mo ti ń gbóhùn ní gbogbo ìgbà yẹn mo kàn gbóhùn ní pé ọmọ èmi lolúwa bọ́lẹ̀ lórí òkè yìí léni léni gangan torí tí n bá bọ́lẹ̀ lọ́jọ́ kejì mi nílé èdè èkó tó rátèkìtì ni mo bá bọ́lẹ̀ lọ́jọ́ yẹn hmm. mo bá ń bọ̀ lẹ́kọ̀ọ́ nígbà tó máa fi di ọjọ́ kejì mo lọ gbà appointment letter bí mo ṣe wà títí di èmi tí n bá sọ fún èèyàn pé pẹ̀lú bí a ṣe jẹ́ gbajúgbajà káàkiri àgbáyé tó síbẹ̀ láti ọdún yẹn títí di ìsìn mo ṣe ṣiṣẹ́ ìjọba. Hmm. so ìdojúkọ kejì nígbà tí mo tún wá wọnú iṣẹ́ náà ẹ mọ̀ ẹni tó ti ilé àtàpàtà dìde òun ni wá kọ́lọ́n tó sọ wá di nǹkan tó sọ wá di nsìn ìyá ò sí kankan lọ́wọ́ ìyá kò sí kankan bàbá ń ta ògùrọ̀ ìyá <laughs> náà ń ta ògùrọ̀ ẹ ṣe ọmọ bàbá ẹlẹ́mu ibo ló ti fẹ́ rí owó gba ibi tó ló ń fẹ́ fi ṣe ṣọ́ọ̀ṣì ẹ̀dẹ̀ mọ iye tí àwọn onílé ń pe space sí tó bá ló fẹ́ gba àyè kékeré fún ṣọ́ọ̀ṣì hmm. so olúwa bá sọ fún mi pé ó da ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé má dá ṣọ́ọ̀ṣì lẹ̀ o hmm. máa ṣe prayer fáwọn èèyàn hmm. ah inú mi tiẹ̀ kọ́kọ́ dùn sí yẹn mo bá ń ṣe prayer fáwọn àwọn èèyàn máa máa wá nulẹ̀ máa máa wá máa máa ṣe prayer fún wọn láti ibẹ̀ olúwa bá ní ọmọ àdúgbò kan wà fún rẹ̀ ló dárúkọ street yẹn fún mi ó bá ní lọ sí àdúgbò yẹn lọ bẹ̀rẹ̀ hmm. program kan bẹ̀ ní every first friday yẹn la máa ń pè ní alẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ a bá bẹ̀rẹ̀ program yẹn nígbà tá a bẹ̀rẹ̀ program yẹn ìdojúkọ tó tóbi jù hmm. tí mo ní láyé mi tó ìyẹn tẹ̀ tún ju ti oúnjẹ tí mo ń pè bá mo fẹ́ jẹun hmm. nígbà tó ní kí n lọ ṣiṣẹ́ ọ̀lẹ so babaláwo a bẹ̀rẹ̀ program yẹn àti ẹ̀ tí ì ṣe fún oṣù méjì ba ẹgbẹ́ lè babaláwo dẹ̀ ni hmm. babaláwo bá jáde lọ́jọ́ tí mo sọ ẹ̀ ló fọwọ́ rẹ̀ mi mú pé ìwọ ọmọ yìí ó kéré sí gbogbo nǹkan tó ń dánwò bàbá tí mi ì ṣẹ̀ tí mi ì rò tí mi ì ṣe kankan fún ó bá fọwọ́ ó bá fọwọ́ rẹ̀ mi nímú ní hmm. pé ìwọ ọmọ yìí ó kéré sí nǹkan tó ń ṣe yìí ó kéré ǹjẹ́ mọ̀ pé àwọn mùsùlùmù tí wọ́n fún mi níwájú ìta wọn ta máa ń lò torí àárín títì ni hmm. ni mo máa ń pàtẹ sí àbí mẹ́ta sí ta máa ń ṣe níṣòro táàmì àwọn mọ́tò nìkan já nìkan bíi aago méjìlá Hmm. àwọn muslim yẹn ló wá gbàjà mi jà alájà là ń pè ìyá yẹn òun ló wá gbàjà mi jà lọ́jọ́ tí mo tún bí alájà pé kó fi bàbá yẹn lẹ̀ at hmm. the end of the day babaláwo tún lọ kó sí inú àwọn láńlọ́ọ̀dù tó jẹ́ pé ọ̀sọ́kùn orúkún àwọn láńlọ́ọ̀dù náà lọ pa àwọn ọ̀tá wá hmm. tó jẹ́ pé gbogbo àwọn kíní kéékèèké tí mo ṣe ń lò àwọn bíi pángolo tá a ṣe kójọ́ ńgbà yẹn eh. àwọn yẹn náà wọ́n ba gbogbo ẹ̀jẹ̀ eh. wọ́n fọ́ká orí fóònù wọn ti ń pè mí tí mo ti ń gbọ́ èyí tó tún wá dàbí òun ni hmm. pé ìgbà tó lọ́n tún wá ṣe ta tún kúrò bẹ́ẹ̀ ta tún wá wọ inú kọ́ńpàdé kan lọ hmm. tá a ti lọ bẹ̀rẹ̀ program ìgbà tó lọ́ bẹ̀rẹ̀ sí ṣe ìyanu tèrò bẹ̀rẹ̀ sí pọ̀ ǹjẹ́ mọ̀ pé àwọn tí wọ́n tọ́tún fún wa bẹ́ẹ̀ náà àwọn náà tún gbé ogun dìde wọ́n ní báwo ni mo ṣe máa máa wo wèrè sàn nínú compound àwọn torí wọ́n mú àwọn wèrè wá tó jẹ́ pé in fact ìyẹn tiẹ̀ ló pọ̀ jù nínú iṣẹ́ agbára tọ́lọ̀ ti tẹ ọwọ́ mi ṣe wèrè twenty four years hmm. nígbà tí wọ́n gbé arákùnrin yẹn wá torí kò síbi tí wọ́n ti gbé yà hmm. tí Ọlọ́run tó bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú arákùnrin yẹn ní ọdún tí mo sọ ǹjẹ́ mọ̀ pé àwọn onílé wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà ẹ pé inú ilé àwọn mi lè máa wo wèrè inú ilé àwọn ẹ dẹ̀ mọ̀ pé kò sí ìwọ́n tó lè ṣe pé ẹni tó rí kó má lọ sọ fẹ́ lómi nígbà tí èèyàn kan rí pé ẹni wo wèrè sàn àwọn náà bá lọ ń kó àwọn èèyàn wa lóríṣiríṣi bàbá wa ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ìdojúkọ pọ̀ rẹpẹtẹ rẹpẹtẹ eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa tá à ń gbọ́ bàbá wa pé kò sí nǹkan kan tá à ń ṣe tí ò ní ìdojúkọ kan tàbí méjì gbogbo àwọn tó ń tẹ́ pé iṣẹ́ ọlọ́run gan la gbà ẹlòmíì máa rò pé tóun bá ti gba iṣẹ́ ọlọ́run kò ní sí ìdojúkọ <laughs> ibẹ̀ gangan ni ìdojúkọ pọ̀ sí bàbá wa kí tó kúrò ní abala tí mo wà nítorí pé àsìkò mi ti sáré lọ àti ẹ̀ torí èmi ti wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín dáadáa dáadáa tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí ṣé ọlọ́run náà ló tún fún yín ní ẹ̀bùn orin kíkọ ni àbí báwo ni orin ṣe jẹ́ ìṣẹ́jú kan lẹ máa fi dáhùn yẹn torí àsìkò. bàbá tó bí mi àti ìyá tó bí mi olórin ni wọ́n sọ gbogbo ìdílé mi pátá láti òkè dé ilẹ̀ àjogúnbá ni ó dẹ̀ wà nú ẹ̀jẹ̀ wa. ẹ̀jogúnbá hmm, orin ṣùgbọ́n ọlọ́run gan tún ti wá ń lò yín kọjá kọjá bó ṣe yẹ ẹ ń gbọ́rọ̀ lẹ́nu ògbóǹtarìgì tèmi ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà ni ìjà ńlá torí pé òdú náà ni àwọn eléyìí wọn kì í ṣe àìmọ̀fólókò láàrin àwọn ìránṣẹ́ ọlọ́run tí ọlọ́run ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá kó tó wá di pé mo máa sá kúrò ní abala yìí torí a máa lọ wo orin ẹyọ kan tó perégedé ní abala tí mo wà yìí ẹ bá mi sọ orúkọ yín lẹ́ẹ̀kan sí àti nọ́mbà yín àti Facebook yín gbogbo àwọn tó ń wò yín tí wọ́n lè pè yín sí. Ah, orúkọ mi ni Prophet EO Emmanuel Olúṣẹ́gun Bámidélé mm. tí gbogbo àgbáyé mọ̀ sí bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni zero seven zero three one zero nine three two nine zero máa pè lẹ́ẹ̀kan sí zero seven zero three one zero nine three two nine zero ẹlẹ́ẹ̀kejì torí èrò máa ń pọ̀ lórí ìlà mo dẹ̀ fọ́lọ́n bẹ̀yìn tẹ́ ẹ bá pè mí má sọ pé dádì ogun báyìí ló ń já mi pásítọ̀ lọ máa ń tojọ́ fún jẹ́ kọ́lọ́n lò mí fún ẹ ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tó ń ṣe ẹ́ náà kó tó lè sọ̀rọ̀ má dárúkọ ẹ fún mi wọ́n sọ orúkọ téèyàn ń jẹ́ fún mi bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ wọn ṣogun tó ń jàyàn fún mi zero eight zero nọ́mbà kejì nìyẹn nine seven zero three six one four four lẹ́ẹ̀kejì sí for the last time zero eight zero nine seven zero three six one four four nọ́mbà méjèèjì yẹn ló wà lórí WhatsApp tẹ́ bá pè tí náà tí mm. adìyẹ máa fi ń ṣàbà lórí ọmọ mm. àwọn ogun yìí wọ́n lè fi èèyàn lẹ́kọ̀ọ́ gún fifteen years mm. ṣùgbọ́n tó bá ti tó àsìkò tí wọ́n fẹ́ pa ọmọ ẹ wo òjijì ni wọ́n máa ń bújọ nínú ayé èèyàn èèyàn á máa pé ah mo sì rí àǹtí lánàá ìkókó ṣe bàbá ìmúrí lánàá kò ní súróòkì wọ́n ti wà nú ayé wọ́n ti sàbá sínú ayé ẹ̀ tipẹ́tipẹ́ kò sí wòlíì kan tọ́jú oríran rí ni ẹ gbọ́ mi dáadáa mo pálí àṣẹ lórúkọ Jésù àníṣe ọdún tó ń wò wájú yìí ò ní jagun wọnú ìdí rèé olùfẹ́ tó ṣe nílò wòlíì arán mi sí gbogbo àgbáyé ni hmm. olúwa sọ wípé àwọn wòlíì kan tàn yín ni wọ́n ń tàn ọ̀pọ̀lọpọ̀ ní ìdíre ẹ̀rí ní wọ́n fi wàásù brainwash ọ̀pọ̀lọpọ̀ ẹ wo arábìnrin tí olóyún tó wá sínú kùrùsẹ́ẹ̀dì tá a ṣẹ̀ ṣe tán ẹ wo ó ti ń gbé oyún yẹn kiri for good three and half years kò rí ọmọ bí èèyàn kan ló gbé wá ṣùgbọ́n ohun tó nílò táwọn wòlíì ò ríran rí wọ́n ti gba gbogbo owó ẹ̀ wòlíì tó bá ní ọmọ wa ò lè ní ẹ̀gbọ́n ò lè ní so wọ́n ti gba gbogbo nǹkan tárábìnrin ní nínú crusade gbogbo àwọn mẹ́mbà mi tó bá wà lórí ìlà lè máa jẹ́rìí sí i olúwa ní ohun tó nílò òun náà ní pé pure water hmm. ó ní kó lọ ra omi wá fún rẹ̀ mí ní fún lómi o torí tí n bá fún lómi wọ́n lè ní gbéyàwó ní ìyẹn bí yóò ti ṣe kankan sómi fún rẹ̀ lọ ra omi wá ọlọ́dẹ ṣe ọ̀kan bí tàbí yẹ crusade omi wà bí ó dẹ̀ ra pure water olúwa dẹ̀ ní kí n dà sẹ́nu mo dẹ̀ dà sẹ́nu madam ó yá ìwọ náà ṣíkun ẹ rọra ṣí má jẹ́ kí gbogbo àwọn ọkùnrin tó wà ń bíbá rí ikun ẹ rọra ṣíkun ẹ ó dẹ̀ ṣí mo dẹ̀ tú omi sí i bí mo ṣe tú omi sí ǹjẹ́ mọ̀ wípé oh my god hmm. ọmọ tó wà nínú arábìnrin wọ́n ti sọ di omi wọ́n ti hmm. sọ ọmọ yẹn di omi ikùn tó ga ikùn tó ga tí gbogbo èèyàn lanu ikùn dẹ̀bẹ̀ sí wálẹ̀ àwọn sàmì ọjọ́ yẹn wọ́n ní tọmọdé ò bá dé ìdí ẹ̀rù oh my god ǹjẹ́ mọ̀ pé lọ́jọ́ yẹn omi tó ń gbọ́n jáde tó ń fi tówó ẹ̀gbọ́n omi tó ó fẹ̀ lè kún péèlì kan lọ́jọ́ tàbí tí gbogbo everywhere rùn ní kùsẹ́ ground hmm. ẹ gbọ́ mi dáadáa ohun táyé ẹni lò torí o nílò wòlíì bíbélì sọ pé àṣírí ọlọ́run wà pẹ̀lú àwọn èèyàn ẹ̀ ìdí tí kò yẹ pé ò ti pàdé wòlíì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wòlíì náà ṣì ní nǹkan kọ̀lọ̀fín tó ń ṣe lábẹ́lẹ̀ àṣírí wòlíì tó jẹ́ pé mi ìfẹ́ yá abẹ yẹn ṣùgbọ́n bíbélì ní ta ló lè gun orí òkè olúwa lọ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà mímọ́ o nílò wòlíì ọlọ́run dá mọ̀ àwọn ogun kan wà tó sì fara pamọ́ sínú ayé ẹ tó jẹ́ pé o nílò kí wòlíì kan bá ẹ tú kó dẹ̀ sọ solution ẹ̀ fún ẹ mo palẹ̀ àṣẹ lórúkọ jésù lẹ́nu ìdí nìyẹn ẹlòmíà lọ sí hospital doctor wọn á gbé gbogbo machine bíi machine mẹ́fà machine mẹ́ta wọn ní òun tó dẹ̀ lára máa yọ pé ara ń ni òun wọ́n sàbà sórí ni kan ṣe lóòótọ́ tí nǹkan ò bá ṣe kò ní lọ sí hospital pé kan ṣòun ṣùgbọ́n wọ́n ti sàbà sórí wàhálà lùyọ àwọn ogun náà mo palẹ̀ àṣẹ lẹ́yìn tó bá ti pè mí tí bá pray fún ẹ tán wọn ní ríṣẹ́ ṣe lórí ayé ẹ mú ẹ eh, bàbá wa ẹ ṣeun gan ni ó dá mi lójú pé a sì máa ní apá kejì ọ̀rọ̀ tí bàbá wa ń bá wa sọ wọ́n bàbá wa sì ń padà bọ̀ eh, ìgan lè pè mí tẹ̀sán pé ẹ tún fẹ́ rí bàbá wa lórí ètò ẹ eh, wọ́n ń bọ̀ ẹ̀yin ẹ má tẹ̀ wọ́rì bàbá ẹ bá mi súsọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín torí àsìkò mi ó ti sáré lọ gan ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lẹ́ẹ̀kan sí ká ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti ṣọ́ọ̀ṣì òun ni zero seven zero hmm. three one hmm. zero nine hmm. three two Mm-hmm. nine zero lẹ́ẹ̀kan sí zero seven zero mm-hmm. three one mm-hmm. zero nine three two nine zero nọ́mbà kejì zero eight zero nine seven zero three six one four four for the last time zero eight zero nine seven zero three six one four four crusade kan bọ̀ mhm. láìpẹ́ yìí on the first to five mhm. december ọjọ́ sunday ló máa bẹ̀rẹ̀ láago márùn-ún òyìn là ń pè ní ilẹ̀kùn àǹfààní olúwa sọ pé gbogbo àtọ́ ti rora wọn pípé ọdún yìí ti lọ olóhùn sì lè ṣí ilẹ̀kùn àǹfààní fún wọn láàárín oṣù yìí olúwa ra mẹ́ta ó fún mi ní mọ́tò mẹ́ta mo fún yàn lẹ́yẹ kan nínú ẹ̀ olúwa ní tóun bá lè ṣerú èyí fún mi ó lóun òun fẹ́ ṣe ìtọ́jú yẹn lọ fún gbogbo àwọn tó bá ti wá sábẹ́ so anywhere tó bá ti ń bọ̀ eh. ẹ lẹ́ẹ̀ lọ sí àgbàdo crossing ẹ bọ́lẹ̀ ní iléeṣẹ́ bus stop ẹ bèrè ṣọ́ọ̀ṣì bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ o ọ̀rọ̀ lẹ́tí gbọ́ lẹ́nu bàbá wa yẹn bàbá wa sì ń padà bọ̀ four on the four on December. the first to five okay December. first to five December ẹ tẹ̀yin bá ṣùtù ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá bàbá wa sọ wọ́n ti pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn fún yín ẹ pè wọ́n wọ́n á dá yín lóhùn mo ti fẹ́ lé ìdágbére lórí ètò Ògo Ìgbàlà lẹ́ni náà nìyẹn gbogbo ogun tó ti ṣẹ́ nínú ayé yín lórúkọ Jésù kò ní gbérí mọ́ ni bẹ́ẹ̀ ni àṣẹ ti gùn nígbà tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ kí fire àti ayọ̀ kí fi pàdé yín Ọ̀nàbàjọ́ Ọláwálé náà ni gbogbo àtẹ̀jíṣẹ́ tẹ bá fẹ́ tẹ̀ sí mi tẹ bá sì fẹ́ ní nǹkan kan tẹ fẹ́ bá mi sọ ẹ fọ́lọ̀ mi lórí Instagram àtọ̀nàbàjò ọ̀làwálé tàbí kẹpa àwọn nọ́mbà tó ń lọ lórí móhùnmáwòrán yìí yìí a máa dá yín lóhùn ó di dandan tó bá yọ̀ ọ̀sẹ̀ tó bọ̀ kí fèrè àti ayọ̀ kí fi pàdé yín ó dàbọ̀.